atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam kọlọ́n kó ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sọ̀hábí ànábì àti gbogbo mòmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bó ti yẹ títí tó fi dórí ìgbà náà títí di ọjọ́ ìsàn kíkà nínú tírà jamiu wal ulumi wal hikam الإمام الحافظ ابن حجر ń tẹ̀síwájú hadithu tí a ń kà lọ́wọ́ ìta ti bẹ̀rẹ̀ kíkà rẹ̀ ọ̀nà ni alhadithu tasa ashara hadithu ẹlẹ́ẹ̀kọkàndínlógún èyí tí abu al-abbas abdullahi bin abbas radiyallahu anhuma qala كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله تعالى لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله تعالى عليك رفعت الأقلام وجفت الصحف hadithu yìí abu al-abbas abdullahi tí tún ṣe ọmọ abbas òun ló gbà wá ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá àwọn méjèèjì ó ní wípé kúntù khalifa rasul sallallahu alayhi wa sallam yawma òun wà lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam níjọ́ kan faqal anabi bá wo òun bá pè òun pé ya gulam èrè ọmọdékùnrin yìí inni u'allimuka kalimatin mo fẹ́ kọ́ lè há gbólóhùn kan fi sọ́wọ́ gẹ́gẹ́ bí yorùbá náà sì fi pé ní fi sọ́wọ́ òsì kọ́ má fi jẹun inni u'allimuka kalimatin mo fẹ́ kọ́ ní àwọn gbólóhùn kan lónìí àkọ́kọ́ gbólóhùn náà ní ihfazillaha yahfazuk sọ ọlọ́run ọba ọlọ́run ó sọ ìwọ náà ihfazillaha tajidu tujahak sọ ọlọ́run ọmọ rí ọlọ́run ní gbogbo ìgbà tó bá nídìí ọlọ́run ẹlẹ́kẹta idha sa'alta fas'alillah ọba ń tọrọ nǹkan ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan náà ni ó ti máa tọrọ nǹkan yìí ni pé àwọn nǹkan tí pọ́ ẹnìkan ò ká àyàfi ọlọ́run bákan náà ẹlẹ́kẹrin wa idha sta'anta fasta'in bí àwọn bá wá ń wá ìrànlọ́wọ́ ìkún nípa ọlọ́run ọba ni ọ wá lónírànlọ́wọ́ ọlọ́run ọba ni ọ wá láláfẹ̀yìntì ọlọ́run ọba ni ọ wá lódùdúró ti ni lẹ́yìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí Ànábì sallallahu alaihi wasallam tó ń tẹ̀síwájú wípé ní láti túmọ̀ wípé idha sta'anta fasta'in ọlọ́run ọba nìkan là á gbára lé onìkan là á fọkàn tẹ̀ onìkan là á fẹ̀mí tẹ̀ ọlọ́run nìkan là á máa ń fẹ̀yìntì tójú òyì sí tì ní. ànábì ní pé sallallahu alayhi wa sallam wa'lam anna al-ummata law ijtama'at ala an yanfa'uka bi shay lè máa gbogbo ara ayé yìí pátápátá àtẹ̀yánú àtàlìjánú wọn tí wọ́n bá kó jọ tá a panu pọ̀ tí wọ́n ṣe ọkàn wọn lọ́kàn tí wọ́n ṣe gbólóhùn wọn lọ́kàn torí pé kí ni ala an yanfa'uka bi shay ya àǹfààní kan bẹ ìwọ la fẹ́ kí ọ ṣe àǹfààní náà ẹnìkan kan ò ní jẹ àǹfààní náà lẹ́yìn rẹ anabi sallallahu alaihi pé ni lam wọn ò lè ṣe ọ láǹfààní kankan illa bi shay'in qad katabahu Allahu ta'ala lak àyàfi pẹ̀lú ìtọ́lọ́n bá ti ní wípé yóò tẹ̀ ọ́ lọ́wọ́ yìí ni pé ní kàràkìtà ò dọ́là tí yorùbá náà máa ń wí àwọn náà wọ́n rí wí níbẹ̀ hùn yìí bá bá ṣe ń ló ṣe àǹfààní tọ́lọ́n bá léyìn yóò tẹ̀yàn lọ́wọ́ gbogbo ayé yóò lè fi tẹ̀yàn lọ́wọ́ o ànábì sallallahu alaihi tó tẹ̀síwájú ní pé ní walaw ijtama'u ala an yadurruka bi shay'in wà lè tún fọkàn balẹ̀ lódì kejì tí ọkàn rẹ balẹ̀ tí gbogbo ara yẹ bá tún kójọ bákan náà tí wọ́n ní pé ní àwọn afẹ́ ṣe ọ ní sùtá àwọn afẹ́ kó nira bá ọ àwọn ó sì ṣe kísà fẹ́ntọ̀hún ọlọ́run ní pé kò sí kísà kankan lọ́dọ̀ ẹnì kankan. لم يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك يتم tí ń bá ti ń bẹ nínú mọ Ọlọ́run ọba ipe yóò ṣèèyàn yálà ní kísà ni láburú ni Ọlọ́run níjà burú ó ṣe wá Ọlọ́run nìkan lọ́dọ̀ jẹ́ kó ṣèèyàn ipe ẹ̀dá kankan ò bó bá ṣẹlẹ̀ látọ̀dọ̀ ẹ̀dá kan tó lérí lé ka nǹkan kan ó ṣẹlẹ̀ bọ́lọ́run bá padà ló ṣẹlẹ̀ lásìkò gangan gangan tó ṣẹlẹ̀ sí tọ̀hún yóò ṣẹlẹ̀ sí ọ̀nà lọ́fi wá nu hadithu mi tó ṣiṣẹ́ ńlá muhammadu sallallahu alaihi wasallam sọ yí pé ní law sabara al-qatilu lamata al-maqtulu fi hinihi gbogbo panipani àwọn apààyàn anabi sallallahu alaihi wasallam sọ yí pé ní wọ́n kàn sí rí ibú ń bẹ̀ ni ìwọ̀n bá pa onítọ̀hún dèédé àsìkò tí wọ́n pa gangan náà ní òkú sẹ́mi àtẹ̀ká nu hadithu abdullahi bin mas'ud tipẹ́tipẹ́ radiyallahu ta'ala anhu tó jíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam tó ti jẹ́ kó yọ yí pé ní nígbà tí ẹ̀dá mọ̀nìyàn kọ̀ọ̀kan ti wá nù ya rẹ̀ tí ọjọ́ orí rẹ̀ di oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá ogójì ọjọ́ ìkíní ogójì ọjọ́ kejì ogójì ọjọ́ kẹta lẹ́yìn náà fi ashratal ayyam àtàlì lẹ́yìn náà ọjọ́ kẹwàá tó tún tẹ̀lé léyìn <clears throat> àsìkò gan àsìkò náà gangan lọ́lọ́wọ́ ti rán màláìka yìí pé ní kó lọ kọ àkọọ́lẹ̀ ọmọ èdè ènìyàn yìí yóò wá kọ àrísìkì rẹ̀ lọ́wọ́ níjọ́ ni wọ́n ti kọ́ ajali yìí njọ tí ó kú njọ náà wọ́n ti kọ́ kí tó náà tó kọjá máa bóyá sàáìdù ní amṣàkéyù ní kọ́lọ̀ kọ́sọ́ à ń bẹ̀ yálà olóríire ni ó jẹ́ ní àbódìkejì jọ wọ́n ti kọ́ so ìtí bá padà wá ń ṣẹlẹ̀ tí bá padà wá ń tí bá wá ń tẹ̀lé ní ìta ń rí láyé ní àkọọ́lẹ̀ ní èbùbù ni. Tumbe, òun lábí sọ́ngbà wípé hadithu yìí hadithu kádàrá ni àgbọ́yé hadithu náà àti ìmúlò yóò jẹ́ kéyìn ó ní ìfọ̀kànbalẹ̀ àyàyẹ́ ó balẹ̀ gẹ́gẹ́ bí alùkọ́rán sọ wípé ní ala bi dhikrillahi tatma'innul qulub pẹ̀lú ìrántí ọlọ́run ọba lọ́kàn fi balẹ̀ àdíkiri bẹ̀rù ní kése kò túmọ̀ sí pé kí ẹ máa ṣe la ilaha illallah nìkan náà ṣe ṣe la ilaha illallah ara ẹni ṣíṣe subhanallah ara ẹni ìmá ṣe istikfaru ara ẹni ìmá ṣe àsàlátù fún anabi sallallahu alaihi wasallam ara ẹni tilawatul qur'an ara ẹni àmọ́ ìmá ma wípé ní gbogbo àlámà rí ọ̀rọ̀ ayé yìí ọwọ́ ọlọ́run ọba ló wà wal ardu jami'an qabdatu yawmal qiyamah gbogbo ilẹ̀ àti sánmà pátápátá ọlọ́run ní bẹ̀ ní àfọwọ́kọ ọlọ́run ọba ló wà kò tí yẹn bá ti wá mọ̀ ọkàn yóò balẹ̀ sábà pé tí wọ́n ń sọ̀pọ̀lọpọ̀ láyé tẹ́lẹ̀ fún òfin sí arísá òun náà ni ìmọ̀ lérò wípé lágbájá nìkan ló lè ṣe lóore yóò wá di ẹrú lágbájá yóò di bọ̀yì lágbájá yóò di ọmọ ọ̀dọ́ lágbájá ní tí ò lè ṣe fún rárá rẹ̀ yóò máa ṣe fún lágbájá àpálẹ́ ni ìtẹríba ni àti nǹkan míì tí ò lè ṣe fún rẹ̀ tí ò lè ṣe fún fámìlì rẹ̀ yóò máa ṣe fún lágbájá torí pé kí ni torí pé ìran kan pé á lágbájá yìí orí ń bẹ lára rẹ̀ ọ̀dọ́ ọlọ́ba sì lórí wà ẹni tó ń rò wípé yóò ṣe ń láǹfààní òun àsìkò tí yóò bá ní ìdí ìrànlọ́wọ́ rẹ̀ nítorí lè má sí mọ́ lè má sí láyé mọ́ bí sì ń bẹ láyé o lè má sí nípò tó ń rò wípé á lópin ìgbà tí lágbájá bá sì ń bẹ nú ọkọ̀ yìí pẹ̀lú ògùn ọlọ́ọ̀ba kò sí nǹkan kan táwa ti tọ́wọ́ tẹ̀ bẹ́ẹ̀ sì ni ó lè jẹ́ pé bọ́lá òun ṣe kádàrá rẹ́ńtọ̀hún náà nù ó lè jẹ́ bó ṣe rí nù wípé ní à ah, nípò tó wà o àfi ìtọ́lọ̀bá ní kò ní ṣeé ṣe ni ò ní ṣeé ṣe sẹ́mi lára àdífi náà nù àmọ́ bọ́lá bó bá wọ ọlọ́run ọba rẹ pé ní àsìkò tóun wá ń tágẹ́ẹ̀tì yóò kó ọ̀la báyìí ń bá ní pé alágbájá ah, nǹkan ti gbé kú o aláìrọ̀ ẹ̀sẹ̀ lẹ̀ rí ni o nígbà táwa fi wà ní akẹ́kọ̀ọ́ ọ̀kan lára àwọn táàjọ ń kẹ́kọ̀ọ́ níjọ́ náà lọ́hùn nílùú nínú Medina ní Saudi Arabia àwọn àtàwọn ọmọ àwọn ọmọ sèkò kárí a máa gbìyànjú ìkatira lọ́sàn-án lóru inú ọ̀kan lára àwọn olórin Nàìjíríà ń jọ́nà ẹni tó jẹ́ àǹtí ẹni yìí ó súnmọ́ ìyàwó ààrẹ ìyàwó olórí ológun níjọ́ náà ó súnmọ́ tó yẹ pé ní ìsẹ̀mí rẹ̀ gan-an ń kàn rọ́jú ka kò pẹ́ kò jìnnà ẹni tó wà ní three hundred level tó ti ń retí pé pẹ̀lú ògùn ọlọ́run ọdún tí mo bá yà gírádúrétì ó wà ní three hundred level ní ààrẹ kú òun gẹ́gẹ́ ní fẹnu ara ẹ sọ fún wa o káì bóun ló ṣe wá fẹ́ ṣe báyìí tó pé bóun ṣe máa ń wò wá pé àwa pápájọ la yí pé àwọn sábà wọ̀ pé a máa ṣe wàhálà àwọn láìbírì à ń ṣe wá kọ́kàn ti balẹ̀ pé àkọ́ǹtò ní pé kóun láti gba sàtífíkẹ́ẹ̀tì kóun ti padà sílé pé kò nídìí wọ́n sì lẹ́tì ni pé bóun ló ṣe wá fẹ́ ṣe báyìí àlejò sì tún kọdún kan wọ́n bá ní kò tí ì bàjẹ́ àpẹjú èlò kò sí mọ́ ó sì lè máa wà náà gan kọ́mọ̀ sí nípò mọ́ kọ́dá ó sì lè bá wà ń pò gangan fúnra rẹ̀ kọ́mọ̀ rí ṣe ma sha Allahu kana wa ma lam yasha lam yakun kò sí so bí a ipe à ń sá lọ ilé onífá à ń sá àtàwọn aláwọn àbíká máa ń pè ní àwọn ẹrú ọlọ́run ọba tó wọ́n yà ọ̀sán ni wọ́n máa ń pè ní màlàmí sóbù àbí gbogbo ẹ̀ pátápátá torí kí ni torí pé a fẹ́ travel sí ìrìn àjò dàbí kò ní dáa kàbúrú mọ̀ bá sí ń tọ̀hún náà ni torí pé a fẹ́ ṣèyàwó káwọn àpẹni ṣe ìgbésíyàwó òun ṣe yóò dàbí kò ní dáa wọn wà ìbúra burú náà ni torí pé ẹ̀mí tí ń lọ ilé ọkọ tí ń lọ ilé olórogún ni nípa olórogún so ọmọ gbogbo oríṣiríṣiríṣiríṣi nǹkan kí ni ń fà á kaburú bá máa ka náà ni àdúsọ̀rọ̀ sọ́la jẹ́ pé àyípe ni bí gbogbo àfa ayé ẹ̀rọ ọlọ́run ayé wa sọ wípé ni máa ń so pẹ̀lú ògbólọ́n kankan ò ní kà ó ni pé ọlọ́run ni kò yé wa pé ni ò jẹ́ kí nǹkan kan ó kàn ó ti wá nú àkọọ́lẹ̀ ọgbọ́n ò òun ló fà á tí anabi sọlá sálám náà àwọn ẹ̀kọ́ mi lánàbí tún kọ́ wa sọlá sálám anabi ní pé ní ihris ala ma yanfa'uka wala ta'jaz gbogbo ń ta bá mọ̀ wípé o lè ṣe wá láǹfààní yálà nu ọrọ̀ ayé wa ni àbí alìkìyàmọ̀ wa anabi sọlá sálám ní wípé ní ká ẹ̀ ká kárí ẹ̀ ká rẹ̀ ká kárí rẹ̀ torí tá a bá ń sọ̀rọ̀ kádàrá ìbẹ̀nù apàdàkanu tọ́ra yìí náà àwọn kan náà ti lè bí ẹni sọ̀rọ̀ sálàm gbogbo tó ń sọ yìí àti tọ́tọ́ náà abdul sib náà bá ibn Mas'ud ṣé kátó kátó kádàrà kátá máa ṣe ni abilẹ̀ ìta ti kádàrà ẹ̀ tán anábì ní pé lẹ́yìn kìtàbà ni wọ́n ti kọ́ àwọn abẹ́rẹ́ pé ní wàmí mọ̀lẹ̀ àmàlẹ̀ torí kí pẹ́pẹ́ lẹ́ni kọ̀ọ̀kan wa wọ́n ti kọ́ kádàrá rẹ̀ láti inú ìyá rẹ̀ tí ò tiẹ̀ ní choice tó wọ́n làbùrọ̀ mọ́ wá sí wàhálà àbúrò mọ́ sí kàràkìtà anabi sallallahu alaihi wasallam adáwà lóhùn wípé ní ẹ̀ẹ́mẹ́l ara o kíní kó má tókó gẹlẹtẹ o ẹ̀ẹ́mẹ́l máa ṣiṣẹ́ fakullun muyassarun lima khuliqa la gbogbo ntọ́lọ́wọ́n ọlọ́run sì rọrùn fún irú ẹ̀ náà ni hadithu tánàmù sọ̀rọ̀ sọ́rọ̀ pé ní almu'minu qawiyun almu'minu alqawiyu khayrun wa habbu ila Allahi min almu'min ad-da'if wa fi kullin khayr nabi sọ̀rọ̀ sọ́rọ̀ tẹ̀síwájú pé ní ihris ala ma yanfa'uka wala ta'jaz walau anna shay'a fatak tí ànásọ̀rọ̀ sáwọn ẹgbẹ́ ní alimọ́mínú kọ̀wé mọ̀mìnì tó ní agbára tó wà agail o lè sásókè o lè sásódò o lè ó ní kò kárí kò ní jòkó jẹ kẹtẹ kò ní pé àwa ti ń gbára lọ́lọ́wọ́n bá tá a sin lọ́wọ́n bá dé yìí àrísìkì gbọdọ̀ máa kàn wá mọ̀mìnì ni ibi tí ìmánì rẹ̀ dé alhamdulillah ọlọ́ngàn yóò yàrá ìsàmọ́tò ti bẹ́ẹ̀ náà kò ní jòkó láti wá jíjẹ mímu anábìrì ọ̀sán lọ́sọ pé ní irú mùmíní bẹ́ẹ̀ khairun olóore wà áhàbù ila Allah kódà ọlọ́run bá nífẹ̀ẹ́ sí nínú ìlú mọ́mìnà dọ́yìn ju mùmíní kàjọ́ wájú kó lótọ́ ni pé ní àwọn ń ṣe àwọn ṣe halwa kani ni àwọn ń ṣe zúdù kan ara o kò sí kò sí connection kò sí àsopọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni kàṣàdéhùn débẹ̀ pé ọba ti pèrè ní mùmíní òtítọ́ sọrí jíjẹ mímu rẹ àwọn ògbé ọlọ́run kò bá ń ṣàdéhùn rẹ o so ìmánì ṣe májẹ̀mú fún àrísìkí ìmánì kìí ṣe májẹ̀mú fún jíjẹ ìmú rọrùn kódà ò lè jẹ́ opposite ni ashaddu nasi bala'a al-anbiya thumma al-amthalu fal-amthal kéèyàn ó tó lè jẹ́ pé ní ìmánì rẹ̀ dúró ọlọ́run alif lam ahasiba nasu an yaqu an yutraku an yaqulu amanna hum la yuftanun àdéhùn ọlọ́run ọba ni ọlọ́run ọlọ́run ọba àwọn tó ti lọ sáájú wa kò bá wọn sàdéhùn rẹ̀ àwa náà kò sì bá wọn sàdéhùn rẹ̀ pé ní tẹ́ bá ti pera yín mú mi ní o àyí ẹ̀ máa lè sùn mm-hmm. ànábì tí kò yẹ pé ní a sì sẹ́ni sallallahu alaihi wasallam ìmánì láàrin àwa àtọ́lọ́run àmọ́ láàrin sẹ̀mí wa láyé a sì sẹ́ni gẹ́gẹ́ bí ó kì yóò bá ní pé ní bọ́ọ̀sì ọ̀jẹ́ so yóò sì ṣẹlẹ̀ so wọ́n wá gbàtàbí ẹ̀nà sọ̀rọ̀ sáyé pé ní mímọ̀lẹ̀ àmọ́lò nípa ah, ẹ lima khuliqa la gbogbo ntọ́lọ́n bá ti kọ́kọ́ mọ́ wa ọlọ́run máa then àdúrà àdúrà àdúrà ni anisọ̀rọ̀ sálá ń pè ní saiful mu'min ó ní ìdá kọ́dà ó sábàtà yìí pé ní àdúrà gan máa ń chẹ́ǹjì kádàrà àdúrà máa chẹ́ǹjì kádàrà bàbá kìsì á rí pé nu hadith nu súnà ní ẹ̀kọ́ tán ní sọ̀rọ̀ sálà ń kọ́ wa bábá ń sẹ̀rìn àjò sẹ́mà dùá ò sáfàr ẹ wo àdúrà wọn bẹ́ẹ̀ bá wá ṣe so ẹ̀ẹ́. Uh, títí tó bí kọ́ tó di pé yóò máa bẹ̀rẹ̀ sí lọ́yọ́ ní àròjù anábìlá ni pé kéèyàn máa tọ́ alọ́ wípé ní Allahumma anta as-sahibu fi safari wal khalifatu fil ahli alábíyèsí ń lọ yìí ìmí àti làjọ ń lọ jẹ́ alábàárìn mi núrin àjò wal khalifatu fil ahli wà bá mójútó lé lára kọ́lítì ọlọ́run bá bá bá ti pín bá ti pẹ̀yìn dàtún ojú òtẹ́yìn mọ́ àtún wa bẹ̀lọ́ nkọ́lọ́ kí kò sọ wa gbogbo tí ń jẹ́ aburú ọ̀nà kò sọ wa so títí dé parí hadithun bí aburú bá ti ń bẹ tí ń bá ń bẹ lójú ọ̀nà pẹ̀lú ògùn ọlọ́run ọba pẹ̀lú àdúrà àwọn ọlọ́run kò lọ́dọ̀ yẹn bó ṣe wá rí nu gbogbo àwọn àbíkárò tó kù àrínà àwọn sàhábí Ànábì sallallahu alaihi yíyan sì lọ́rìn àjò náà bí wọn bá débì kan ààyè kan àníbi sọ̀rọ̀ sálọ̀ nǹkan ayé pé nígbà bá sọ̀kalẹ̀ àtàyè kan lọ́pẹ́ náà lọ́mọ ìní àwọn àwọn òbí kálí máa ti láìta máa ti mi kó lè ṣẹ̀tọ́ ni wàhálà máa ti mi kó lè àyìn láàmà àtàwọn àdìkárò mi kéèyàn ó sì àdìkárò àníbi sọ̀rọ̀ sálọ̀ sọ yé pé ní téèyàn èkó ń bẹ́ sòtá ò ní séèyàn sòtá ò ní ṣe kíni sàábì wá ní wípé ó wá rà níbi àyè títí máa ń lọ títí máa ń lọ àkèké wá ta wọ́n rántí pé subhanallah alazim pé wallahi kóhùn rántí wí àdìkárùn kóhùn rántí wí àdìkárùn wọ́n gbogbo ẹ̀ náà lábẹ́ kádàrá ni ó ti wà nú àkọọ́lẹ̀ bá kẹ̀kẹ́ ó ta so tó bá sì ṣe àdìkárù akẹ́kẹ́ ò ní ta so ọlọ́run wá gbà lágbè àmọ́ à ń sa ní o ilá ṣàìpọ́ náà ní àdìkọ́rọ̀ so bọ́rọ̀ kádàrá bó ṣe rínu. Uh, Umar ibn Khattab radiyallahu ta'ala anhu nù tàti gbogbo aná mà ní sọ̀rọ̀gbà tá ń lọ sí sáàmù tó fẹ́ wọ sáàmù wá lè àwọn ará sáàmù tó jẹ́ àmírùnjọ́ náà lọ́n wá lè pàdé ẹ̀ lójú ọ̀nà kó tó di pé wọ́n wọ sáàmù láti wí fún khalifa Umar ibn Khattab radiyallahu ta'ala anhu pé ìrẹ́ khalifa o nílùú tá a wà yìí tọ̀ọ̀rún tí ma ń yára pààyàn kó má ti kàn yẹn ni pẹ̀lú gọ́lẹ́ntàn ó kú ìlà yàṣà lọ wọ́n tètè wá lè bá khalifa àtàwọn tá ń tẹ̀lé khalifa bọ̀ kòtò ní tí ń ṣẹlẹ̀ ńlò wa ni ó kan lè bá decide Umar ibn Khattab radiyallahu ta'ala anhu gẹ́gẹ́ bí iṣẹ́ àwọn olórí dáadáa ó dájú káwọn àwọn sàbí tó kù ti ń kó bọ́ àtàwọn gbogbo táwọn jẹ́ pẹ̀lú ẹ̀kíní káwọn ó ṣe naturally àwọn sàbí pín sí méjì àwọn kan ní pé ah, a máa lọ ní mutawakiluna ala Allah àṣìbí mùmìnì ni wá ti bá ní imani qul lan yusibana illa ma kataba Allahu lana huwa maulana ni'mal mawla wa ni'man nasir sọ pé nǹkan àbálù kúrán nìyún sọ pé abúrú kankan kò lè ṣe illa ma kataba Allahu lana tọ́lọ̀bá ti ní yóò ṣe wá ní yóò ṣe tọ́ a sì rí àwọn àtàwọn pé ah ìrẹ́ khalifa ìmọ̀ràn tiwa ni wípé ńgbà tá a ti gbọ́ yìí ká padà ká má wọ̀ lọ Ṣáàmù torí ànùtá ní bẹ́ńbẹ́ yìí a ní kó má kàyàn ní tó bá ilé kàyàn bí ìdè ńlá ìta rẹ̀ nítorí wọn ó kù ó sì ti kárí olè gbó àìmọye yẹn ló ti kú lórí àmọ́rọ́dọ̀ àmùtọ̀rún wọn ń pè níbi tó lágbára gán ń pè ní àmùtọ̀rún ọdún àrùn nínú history tọ́ àwọn sàbẹ́ ní pé ní ẹja padà ní o ẹ̀yin tí ẹja padà àwọn àkàtà ní pé ní kó láyò sí bàná tọ̀rí ti yín dà tọ́nà ní pé àti pàánù yìí ní pé ní wà látólókùnbí àìdíkùnrin látà àlókà ẹ má ṣàyà gbàgbà sí kú ẹ má fọwọ́ ara yín pa ìparun látó ẹ̀sìn àtọ́fà bàbá ànọ́rí wà látólókùnbí àìdíkùn látà àlókà ẹ mẹ́rin lóòótọ́ o àmọ́ èyí wá láyà láyà pé nípa ikúyà òun ṣe tán kò sínú sọ́nà ọ̀nṣẹ́lẹ̀ mọ́ sallallahu alaihi wasallam mọ́ ọ̀rọ̀ bá ní pẹ́ta èyí làwọn ó tẹ̀lé á padà ẹ̀yin ara àrùn ẹ̀yin náà padà sí lòyìn àwọn tí a ti wọ àwọn padà sí lò wa ìwọ́n ń bẹ náà wọn sàbíjọ́ náà làbàmọ́ ìbùnà áwò wọn sọ fún ọmọ rò pé yá khalifa yá amir al ìrà mẹ́rin mọ̀mìnín àfihàn minal qadar ṣe a ma samu kádàrá ni a ma samu kádàrá bí i ni pé bá a bá wọ ṣáàmù yìí tá a sì kú ó ti mẹ́nu àkọọ́lẹ̀ náà ni bá a bá sì kú ó ti mẹ́nu àkọọ́lẹ̀ ni ẹ wo bọ́rọ̀ kádàrá bó ṣe le tó ẹ wo bá ní kálukú ṣe mú tiẹ̀ wá tí sì ń bá a mú àwa samu kádàrá lóòótọ́ radiyallahu الله تعالى Umar al-mulham al-muhdath ẹni tó ẹ pé látọ̀bí ẹni tọ̀lọ́run tọ́lá lọ́lọ́run tó máa ń fi ilẹ̀ hámù ní ti máa ń fi mà wọ́n sọ fún abrahamu ni pé ní laogeru kan kọ́ làbò kò bá tiẹ̀ jẹ́ pé lẹ́lòmíì ló bá sọ nǹkan tó ń sọ yìí ìwà àgbà sàábé wọ́n á ní pé naam nafirru min al-qadar à ń sá fún kádàrá à ń lépàdé kádàrá náà ní amẹ́ta ti rí yìí ìyá sá fún ìta àti ìrí tọ̀ amẹ́ta ti rí nafiru min alqadar ila alqadar gbogbo ẹ̀ náà láàrin kádàrá ni gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tàbí sọ̀rọ̀sọ̀rọ̀ ti wá káwọn sàbí kó tó kú sallallahu alaihi wasallam tí máa ń fi àpèjúwe fún kó lè bá yé dáadáa umaru náà wá fún un ní àpèjúwe tí ó yé dáadáa wá ní sẹ pé síbí lárúbáwá ni ọ ọmọ bá a sì máa darán jẹ bá a bá rí ẹni tí ń darán jẹ tó rí pàtón ilẹ̀ tí ò sí kankan níbẹ̀ tó sì rí tí tó ń jẹ bẹ́ẹ̀ ṣebí pẹ̀lú ìfẹ́ ìfẹ́ rẹ̀ òní òtún sí tí ó dáná bẹ̀ tó bá dára sí ìtí ò lóúnjẹ kádàrá lọ́fà wá sì dára sí ìtó lóúnjẹ nú kádàrá náà ni ṣùgbọ́n gbọ́dọ̀ kádàrá sí rínu ó wà complicated débi wípé àwọn àfa so Umaru sá oko apàdà ní nígbà náà so ìyẹn ṣàyà gbangba wá ní pé ikú yá níjọ́ kankan lára àwọn ọ̀dọ́ láyé àwọn dàjálù nílẹ̀ Yorùbá ẹnìkan bẹ́ngbà náà tó gbajúmọ̀ lọ́hùn tó gbajúmọ̀ dáadáa sọ̀rọ̀ náà ń pè ní Jabaru ṣàmọ̀ ẹ̀sáhẹ́rù ni òpìdánì ó wá àwọn wà níbì kan ó bá gbé abọ́ kalẹ̀ lẹ́nu gbogbo yẹn rí abọ́ ló ẹ̀ o ta ni ó jáhùn so èèyàn lè rí ó lè rí pé bàbá ń rí apàdà máa rí ẹ̀jẹ̀ àbí kọ́ ní ká bomi síbẹ̀ ká wọ́n padà rọ̀bì máa tí wọn ò sì dá ojú abọ́ tí ó sì lu gbogbo eléyìí hùn gẹ́gẹ́ bí abálọ̀ ṣe fún àwọn ìjọ amúsájọ́ pé ní innama sahibu ayunan nas wọ́n ìsojú ni yorùbá náà ń pè nù ìsojú. wọ́n lò sójú fáwọn èèyàn ni àwọn akójọ àwọn arínà àwọn ọ̀dọ́ tó ní a pé ẹ̀sùn nílòun sálàfí lòun òun fẹ́ ó fẹ́ dí à ó fẹ́ challenge a má challenge o ọlọ́run yìí pidán ọlọ́run yìí sí kìnnì kìí pidán onídán lòun bá fìdán rẹ̀ lẹ̀ torí tọ́ ọ bá ṣe ọlọ́run bọ́ ọbẹ̀ ẹ̀dẹ́ tọ́ ọ bá ní ntọ́ ni yóò pé ìmáàni ti ẹgbẹ́ púpọ̀ ní ṣẹlẹ̀ tó bá padà ṣẹlẹ̀ ńkọ́ àwọn tí ó nù pọ̀ kódà ìwọ gan fúnra rárá rẹ àbíkọ́ lọ́wọ́ mọ́ ọdún tó bọ́rọ̀ kádà láti gbénu tí àwọn sálàfù wa kọ́ wa rẹ̀ ni wípé bá ṣe káyìí tá gbọ́ yé alhamdulillah àmọ́ èèyàn gbọ́dọ̀ mọ́ wá rò kó mọ́ wá rò kó mọ́ wá rò sọkọ́dà ń bẹnu ẹ̀kọ́ wípé bí àwọn bá ń rò ọ̀rọ̀ kádàrá tó bá bí tó ti ń rohun tó jòkó tí ń ro kádàrá báyìí àti ah, wá gbọ́ lágbájá àjọ bí àjọ kan náà ni àbí kódà táyé káyìn àjọ bí àwọn àjọ kan náà ni tó táyé ọlọ́run ti ní kóhun máa rí báyìí káyìn dẹ́sìbà lórí pé ní nkáàkiri náà ni ìsìnbí kádàrá náà nù tí yẹn báyìí lè ro ẹnu bó ṣe bó ṣe ro máa ń àná sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ní kó tó dìde láàyè rẹ̀ kọ́ yàtọ̀ yìí pé kí ni la ilaha illallah muhammadu rasulullah anábí ó pé kèfèrí o but anábí ní pé la yaqumu min maqamihi illa an yaqula la ilaha illallah muhammadu rasulullah kó wí rí pé ó ti súnmọ́ bèbè ètè kèfèrí gbàtí ń dọ́lọ̀ ọba lẹ́bi ni gbàtí ń dọ́lọ̀ ọba lẹ́bi so inú àwọn àgbàlagbà tó ń rí ká látọ̀dọ̀ abdullahi bin umar radiyallahu ta'ala anhu wọ́n ní pé àwọn kan ń bọ̀ láti bagdadi láti iraq tòní àwọn tí wọ́n ń jiyàn lórí kádàrá ẹ̀ mọ̀ gbogbo àwọn mọ̀tázílà ní kankan ní orí kádàrá náà láti pé ìyẹn táwọn ń jàǹjọ́ náà láwọn ní wípé ẹni tó lo sixty àbòfúláyé tó fi ríṣẹ́ dáadáa tó pọ̀ ṣe tọ́lọ́mùsánú rẹ̀ pé yọ àlùjánnà náà pẹ̀tọ̀ ẹnìkan wá lo tí ò tó bẹ́ẹ̀ òun dẹ̀ tí ìtẹ́ gbàlágà tó fi kú pé ṣé lẹ́nu ọlọ́run wípé ṣé justice ń bẹ nínú iṣẹ́ ọlọ́run bàbá wọn sàkúlọ́ àlàdé pé kí ló dé tọ́lọ́run wà láò ọmọ kékeré náà kó náà fi dépò àgbàlagbà kó náà fi lè bíbá fi ní ládàá wọ́n yẹ pé ní iṣẹ́ ní ó ní ó attract ládá eléyìí yóò sì dàgbàdé pìrìnlẹ̀ ó sì iṣẹ́ tó pọ̀ tó fi ládá tó pọ̀ sí ẹjọ́ rẹ̀ wá ní kí iṣẹ́jọ́ rẹ̀ astaghfirullah alazim máa ṣe ń bọ̀ wọ́n ní máa ṣe dé Madina báyìí ẹni táwọn kọ́kọ́ rí òní Abdullahi ibnu Umaru àwọn ẹ̀sìn sọ lẹ́nu ara wọn pé ní à tábà ti dé Madina o àwọn ó lè wá sàábé kan làwọn fọ̀rọ̀ yìí lọ bá ní pé máa ṣe dé òní akọ́kọ́ rí wọ́n ní alhamdulillah pé báyìí báyìí báyìí báyìí irú yẹn báyìí máa ń ṣe lọ́dọ̀ wa tó pọ̀ o sẹ́mi Iraq bí Nàìjíríà náà ni free thinker pé àwọn máa irú ẹ̀ pọ̀ lọ́dọ̀ àwọn o ẹni kí ni Abdullahi bin Umar wí ó ní abúlégò hàn ẹ bá dé lu ìròyìn padà ẹ sọ fún wọn pé ní inni bari'un minhum wa hum bura'u minni èmi ọmọ Umaru mo bọ́pá mo bọ́sẹ̀ kù lọ́rọ̀ wọn o ọ̀rọ̀ wọn ò kàn mí ọlọ́run ọ̀rọ̀ wọn ò kàn mí o tí wọn náà tèmi náà sì kàn wọ́n pẹ̀sọ́ pé àjọ ah, ṣe o àwọn sálàbà sọ pé ní túrọ táwọn ànẹ́tọ̀rọ̀ sálàbà sọ bá àbí sàbí bá sọ bẹ́ẹ̀ ìtumọ̀ ẹni pé irú nǹkan bẹ́ẹ̀ kẹ̀bí ọ̀rọ̀ ni méjọ́ ẹsẹ̀ ni ọ̀rọ̀ kádàrá bó ṣe rí nù tó àbẹ̀lọ́n kọ́lọ́n kó wọlé àkànṣó rẹ̀ ẹ̀kẹ́ bá nábì sí wípé sọlọ́rọ̀ sálà pé i'malu fa kullun muyassarun lima khuliqa lahu ẹ máa ṣiṣẹ́ o ọlọ́run ó ṣe rọrùn fẹ́ni kọ̀ọ̀kan yín tọ́lọ́run bá kádàrà mọ́ àbẹ̀lọ́run kọ́lọ́run bá kádàrà dáadáa mọ́ wa sọ pé ní àdúrà àdúrà òun náà ni ìmọ̀ ọlọ́run àfi ń chẹ́ǹjì kádàrà òun ni máa ń fi ń wáyé pé ní bí kádàrà bó bá tẹ̀ ń bẹ pẹ̀lú ògbọ́n náà kò ní kò lórí lérí èèyàn bí ilé lahadu sọmọdì so lákọ̀ọ́kọ́ náà ti promise wípé marahilu kádàrà àwọn stages ti kádàrà ní mẹ́rin làwọn sálàfò ni wọ́n ni wọ́n pè àkọ́kọ́ òun náà ni al-ilmu ilmu Allahi al-azali ìmọ̀ ọlọ́run kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ láyé yìí yálà khairu ni o àbí sharru ni ọlọ́run bá mẹ́sì àmọ́ tasqutu min waraqatin illa wa ya'lamuha gàgẹ́wé kan ò lè bọ́ gbé ìsopọ̀ láyé òun wọ́n àti tó tóbi nù wọn àti tó kéré kódà àwọn wíní wíní wíní wíní tí wọn tó bá ilé bọ́ọ̀lẹ̀ ọlọ́run bá mọ̀ before àni àti during àti after so ẹ̀yìn lè mọ̀ lọ́ọ̀ ìsáàbì ìmọ̀ ọlọ́run bá ṣáájú gbogbo nǹkan. àgbẹ̀bà sọ pé ní bẹ́ẹ̀ni hadith Umar Abdullah bin Mas'ud marahala ẹlẹ́ẹ̀kejì tí kádàrá máa ń pass through ó ní alikitaba kíkọ́ọ́lẹ̀ ó ti wà ní àkọ́ọ́lẹ̀ ẹ̀ ń bẹ́ẹ̀ni hadith pé nígbà tó ọlọ́run bá dá kọ́lọ́n kọ́láàmù ló kọ́kọ́ dá gègé pen ọlọ́run kọ́bùlà sàbẹ̀yìn alifsana about seventy thousand years before kò tó dá anything àná sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́run sọ fún kọ́láàmù wípé ní october máa kọ́ kọ́láàmù ní kí ni mo fẹ́ kọ́ ní october kò lè gbogbo nǹkan ni ọkọ so àti kọ yóò yí àìtítọ́ àwọn hadith abdullahi masoud náà kìtàbà náà lẹ́yìn náà yóò wá kú kọ́dàrì kọ́dàrì ni pé èbùbù ìtọ́lọ́ bá ti mọ̀ ọ́n tó tó wà náà kọ́lẹ̀ ọ́n kọ́nà kó sẹ́mi wá kà dára rẹ̀ kó máa kó máa máa pé kì kó stipulate àfún time table pé yóò ṣẹlẹ̀ báyìí so ọlọ́run ti fúngbà tí wọ́n apẹ́ àti agree perfection nǹkan báyìí o àti approve ẹ̀kútọ̀ kó kàn kú ká máa rí implementation ló kù kọ́dàrì ni final stage ọ̀nì kọ̀bọ̀ òun ni implement ìlà àwọn arí pé bóyá ah, alágbájá kú ni o bóyá ó kọ́lé ni o bóyá ó bímọ ni o bóyá ó ṣe wá ni o bóyá ó ṣẹ̀yìn ni o mẹ́rìnlẹ̀ lẹ́ẹ̀kẹrin là ń rí àwọn mẹ́ta ti ṣáájú rẹ̀ gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yìí pátápátá òun náà ti tẹ̀ mí nígbà ọ̀dọ̀ máa gbà torí pé ìkọ̀ọ̀kan kò sí kọ̀ọ̀kan tí ò ní oúnjẹ nínú ẹ̀sìn wa àìlèmú ọ̀ràn yẹn ni pé káwọn ìpè ní ìmọ̀ ọlọ́run bá ti ṣáájú kìtáàbà agbọ̀dọ̀ wà gbọ̀dọ̀ anú imáni wà pé ní ìtùwàní kíkọ́ kalẹ̀ tó wá kú kọ́lọ́ ní kókó máa ṣẹlẹ̀ lọ́fin ní di àdúrà àbí wọ́n wá ṣe àdúrà tó mẹ́rin màráhìlù kọ́dàrún rẹ̀ pé náà jòkó tó ti lọ àti sọ al-ihtijájú bil jálè máa fi kádàrá ṣe ẹ̀rí àmì sàwíjàre pé àkín ló dé tó fi ṣe nǹkan báyìí àkádàrá ni ẹ̀mẹ́ ló ń tàbá rí tó máa ń bí àmọ́ tí nípa ẹ̀má mo ti mọ̀ nípa àkọọ́lẹ̀ ni ẹ̀má bá ń bẹ lọ́hùn bá ń bẹ lọ́hùn ọ̀tọ̀ òun lè kọ́kọ́ múra o táwọn àtàrí bá lè bá ní sọ̀rọ̀ sálà yìí pé ní bá ń bẹ lọ́hùn ànábì fún mi máa pé ní àárín ní àlànà fúsíkà bí kẹfẹ́ rẹ anabi bẹlọ́n pé nǹkan báyìí ẹ̀mú fẹ́ filẹ̀ anabi sọ̀rọ̀ sálùmọ́ yóò sọ fẹ́ẹ́ kálọ́ oríṣiríṣi ni wọn anabi sọ fẹ́ẹ́ lómi pé ní àárín ní alanafsi kadàkùn wọn náà ràn mí lọ́wọ́ bí kẹ́tàtì sọ̀la máa kírun tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ yóò fẹ́ẹ́ lómi pé ní sojú yóò fẹ́ẹ́ sọ oríṣiríṣi nǹkan tó wọn pé ní èèyàn gbọ́dọ̀ máa fi àkọọ́lẹ̀ ṣe àwíjàre wípé ní àwa náà fẹ́ ṣe àkọọ́lẹ̀ ní rárá pé wa ina ò sẹ̀bìl ni ìmọ̀ ṣákà ìmọ̀ kàfúrà kò sẹ́ni kàkàláyé yìí kò sẹ́ni tí ó jí tí ò ní lọ bíṣẹ́ tí ò ní wá jíjẹ mímu ẹ̀bí bẹ́ẹ̀ kọ́ ni kéré tí òjò kóyà pé nígbà tó yẹ pé láti ibi oṣù mẹ́rin tó ń tó ni wọ́n ti kọ provision kalẹ̀ rísíkù rẹ̀ àrísìkí ẹ̀ àbí bá ṣe kọ tọ̀hún náà wọ́n kọ ilé yìí náà at the same time rísíkù ajálù àṣẹkíyọ amsẹ̀yìn pé ṣé olùsìn náà ni ó jẹ ni àbí kò ní sin kò ní jẹ́ olùsìn lọ́hùn àmọ́ kò sẹ́ni tí ó jí ní dájí tí ó jí ní dájí tí ó wà sùn létọ́ ni pé ní àkókò ti kọ́ kalẹ̀ sàrísìkì ó di ara ní kálukú ọlọ́pìṣẹ́ náà ni kò sẹ́ni tí ó rẹ̀ dáwọ́ kọ́ bèèrè àti ètò àlọ́sibítù àmì ìjòkó lé pé ní àgbàtà àkókò ti kọ́ ájálù tó kó mọ retí rẹ̀ á sàgbìyànjú náà ni ṣùgbọ́n àlùkádàrà ṣe òṣèré nù tó bá bẹ̀rẹ̀ ọ̀nkọ́lá kó wọlé àkànṣe rẹ̀ kó sàlékún àánú ẹ̀ fún wa nínú àwọn ẹ̀kọ́ tí Islam tán kọ́ wa nípa kádàrá àpàtúwá ní sèpé gbòsí nǹkan tí ó ṣẹlẹ̀ tọ́lọ́wọ́n bò ní máa sí àmọ́ nínú ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn olùsọ́nà àjọmọ́ àní wípé ni alkhairu yunsabu ila Allah washaru laysa yunsabu ilayhi hadithu nìyẹn gbogbo tó bá ṣẹlẹ̀ pátápátá àtórí ni àtàbúrú ni ìmọ̀sí ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí lè ṣẹlẹ̀ àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run mọ̀síyà ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀tọ́wá wá ṣẹlẹ̀ tán kò sínú ládàbí kéyìí ó sàfitì àbúrú sọ́lọ́run but gbogbo tí ń jẹ́ oore pátá á sàfitì sọ́lọ́ ọlọ́run bùn wa lọ́mọ o ọlọ́run rọ̀jò fún wa o ọlọ́run pa olè kan fún wa o ọlọ́run ṣe wá báyìí fún wa o ọlọ́run ṣe wá báyìí fún wa o àwọn tó bá di opposite ah ah nǹkan báyìí ṣẹlẹ̀ ọlọ́run kárára pé yóò ṣẹlẹ̀ ọlọ́run kádàrá wípé kaba ìṣẹ̀lẹ̀ sí wa so yẹma nígbà tí nusratul jinnu kó wa inni la adri asharrun urida biman fil ardi am arada bihim rabbuhum rashada yẹma nu lọ́dà àwọn oníkéwu àpẹkẹ́ni kan ní fẹ́ẹ́ lùmájúhùl fẹ́ẹ́ lùmájúhùl fẹ́ẹ́ lùmálùm definite uh, definite and indefinite verb katọlọmọ bá fẹ́ tí ànábì uh, Ọlọ́run bá bẹ̀rẹ̀ pé ní ẹgbọ wà ní láàdìrí kò tiẹ̀ wá yé mi mọ́ o àṣàrún òrí dàbí máa ń fi àròbí àṣẹ aburú wọn wá rọra àwọn èèyàn tó wà lórílẹ̀ èpè nísìnyí pé kò dárúkọ tó tó tún ra burú ròyìn pàtàkì àwọn pé ní ṣubú ẹ náà ló ń dá àṣẹ ọlọ́ọ̀bá náà ni ọ̀bà tó wá kan ìmọ̀ náà wọn am aroda dàbí hẹ́m rabbuhum rashada abọ́lọ́wọ́n bá gbèrò dáadáa rò wọ́n so nínú àwọn ẹ nínú àwọn ẹ̀rí so plus àdìsá sọ wípé ní inú àdúrà ni wípé alkhairu yunsabu ilayka washarru laysa yunsabu ilayka so gbogbo tó ń jẹ́ dáadáa a máa tàbí tẹ̀ sọ́lọ́ bọ́tà burú àgùrọ̀ tàbí tẹ̀ sí ọlọ́run ọba àbí ọlọ́run kó lákàtà kó sálẹ̀ kánú ẹ̀fà so insha Allah pẹ̀lú ọlọ́run ọba ní ìjòkó tí ẹ̀mí tí ààrẹ ni mo nàbà ago toro eh, tíra láti láti fi kà wọn ọlọ́run kò ṣe ní ìrọ̀rùn fún ọlọ́run kò fẹ́mi wálẹ̀ wa sallallahu wa sallam nabi na muhammadin wa ala alihi wa sahbihi wa sallam aleykum salaam tó ra káàtó. wọ́n ní ìtàwé ìtàwé tó ṣẹlẹ̀ recently ní kẹfì nígbà dp látara dp ní àwùjọ tó bá sùn ìwà wọ̀ ní báyìí ní àbí ẹ̀wọ̀n nígbà ọ̀ ìdásàkà tó bá jẹ́ ti ẹ̀ ṣe ìwọ̀n ló sì rí sọ àwọn ẹ̀wọ̀n kan nínú ọwọ́ kan wọ́n sọ pé yà ó yà irú ìgbà tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ pé yà ẹ̀ṣẹ̀ àwọn ará kéèkì ló fà lọ́wọ́ sí ilé ọ̀rọ̀ sọ ní máa ní ìjẹ̀mọ́ ẹ̀ṣẹ̀ kí àwọn ẹ̀ṣẹ̀ pọ̀ mí kẹ́kọ̀ọ́ àti àtìsíwáyọ̀ lóró lóró ní sàmúgírí àwọn lóró ní nasara bẹ̀kọ̀ nídìí tí kápọ̀ bẹ́ẹ̀ wà right eh, ọlọ́run sẹ́yìn lẹ́sàn rí so ó wà right bẹ́ẹ̀ kéèyàn sọ Eh, bóyá ẹsẹ̀ ló pọ̀ tí yẹn bá sọ ń sọ wípé èèyàn fi ń yẹra rẹ̀ wò pa fi ń yẹra wò pé akínyà àti wá gbọ́ torí pé ó jò nínú kí ọlọ́run ọba ló wà nínú rahman ọlọ́run ọba ni so àwọn afáàsì mo sọ wípé ní balawo kò ní í ṣẹlẹ̀ síjọ àyàfi bilmasiya ọlọ́run sì ní rọ̀fà rẹ̀ àyàfi pẹ̀lú tauba so ìpadà sọ́dọ̀ ọlọ́run ọba òní máa ń jẹ́ òkùnfà rírí orí ọlọ́run ọba gẹ́gẹ́ bọ́lá sọnù the same sura náà wípé ni wà ń lẹ́wé sàkọ́mọ́ àlápọ̀rí kọtín lásìkò yìí náà mọ́ ànàgádà kọ tuntun wáyé pé ní àwọn èèyàn tí tí ń bẹ lórí ilẹ̀ ẹlẹ́ tán bá dúró déédéé ni tán á dúró ṣe kí wọ́n dúró rọ ni pé pẹ̀lú ògbó náà kò sẹ́nìkan kan tí ó rí nira tí ó ra òun jíjẹ eh, múmu so ìlànà bá sọ yẹ pé ní eh, eh, àìrọ̀ òjò so ìmọ̀ ń dínà oore ọlọ́run ọba ìtàbá sì wò náà nínú sọ̀látù alkhaufi ìrun tá a máa fi ń wá omi àwẹ̀ sábà sorry sọ̀látù ìsìnkọ́ ẹ̀ṣẹ̀ ìrun tá a máa fi ń wá omi so nínú òkè ọlọ́run ọba tó sì fáwà níbi ní nàìjíríà àìsábà ṣe ìrúpọ́lọ́run ọba ti kẹwàá so nírú Saudi Arabia àtìkò tó láti wọn ó ṣe bí wọn bí wọn bá ṣe ọjọ́ ìsábà kì í sábà rọ so náà àwọn àwọn sábà fi sí irú àsìkò tá a wà ní sásìkò hajj so wọn tún wo ọlá wípé àwọn àtàntàn wà ní Maka ní Madina àwọn alálàájì ṣàmì musafiro ni wọn onírìn àjò ni wọn so àfìlẹ gáálì ọ̀pọ̀lọpọ̀ gbà bí wọn bá wà lórí ìrìn àjò ìmọ̀ ń súnmọ́ ba jùgbà tí wọn wà nílò jùgbà tó tó wà nípò kan tó ní ìdí kó súnmọ́ lọ́wọ́ bá so tàbátà ṣe ni pé wọ́n máa ń máa ń ṣe a rí i pé àdúrà tí a sì máa ń ṣe nínú ìrun ìrun ìwọ́jọ́ náà ìwọ́mi náà àdúrà kọ́dọ̀ sáfúrẹ́jì fún wa náà ni so láti tún symbolize ẹ̀ òun ni ẹ̀nùsọ̀rọ̀ sálà fi ṣe ó wà nù súnà pé kéèyàn ó tán rárá di aṣọ tá a bá wọ̀ ká change rẹ̀ fìlà wa ká yípo kó máa fi symbolize wípé ọlọ́run àti pàwàdà o àti túbà o so nípa báyìí tí a bá sọ bẹ́ẹ̀ nísọ wípé a fi ń yẹra wa wò wípé ká tún ra wa ṣe Allahu ta'ala àlámù ó bá a mú ẹlẹ́mú ní dàlọ́. aleykum salaam. ìbéèrè mi tí obìnrin bá dùn láì sí ìkànnà kó nínú rẹ̀ ọkùnrin náà tó bá kí mu tí ò sì ká mà tí ó bá inú ọ̀nà yẹn márùn-ún pàtíkùlà kò sì ká mà kó ní. ok ẹ̀ṣẹ̀ ọlọ́sàn ẹlẹ́sàn rí kọ́kọ́rọ́ kò bóyá dò lórí wípé tóbìnrin bá kírun tí ó sì kọ́ máa kí ní ìdájọ́ ọ̀run rẹ̀ ètò ẹlẹ́mìí pé bá bí yín pé náà ń kọ́ so àti àdánù àti ìkọ́ máa ìkíníkejì wọn ò sí lára àwọn àdánù ó wà fún láti invite àwọn èèyàn láti jọ kí á máa pásòkò ọ̀run ti tó so ká sì máa bọ̀ nùtá àfàlọ́ yẹ pé ní ó wà fárúdù kìfáyà ojúlówó tó tó ojúlówó gbogbogbò ni ẹgbẹ́ táwọn kan bá ti ṣe ó tó fáwọn kan àwọn afáàmọ́ sọnù kó tó fún kan pé bápẹ̀jì fún àdáà nísìn ní wákàtí márùn-ún kọ̀ọ̀kan at least agbọ́dọ̀ máa gbọ́ ìrun pípẹ́ ẹ̀yọ̀ kan tó wọ́n sọ pé ń kẹ́tù lápẹ̀jì tabakùnrin ní central mosque sọtún bá pè ní tó kù mọ kò sí láì fi ń bẹ kápẹjúwe ọtọ dá káwọn pè ní èyí tó kù náà wáyé pé ní ṣàyẹn rọ ni so bẹ́ẹ̀ náà sì ni ìkọ́mà náà ìkọ́mà nu súnà ló wà kódà kìí ṣe wájibú so bí yàn fi ilẹ̀ kódà tó máa máa fi ilẹ̀ náà kóun fẹ́ fi kọ́ àyìnlẹ́kọ̀ọ́ fápẹjúwe kò sí láì fi ń bẹ ọtún kò dáa generally kéèyàn ó máa máa kó fi súnà látara pé ní nígbà tí yàn sọ ni kéèyàn fojú tẹ́ńbẹ́lú ẹ̀ tí ò so àfàwọn pé tí àbá tẹni tó bá fi ilẹ̀ nípìnlẹ̀ pé àríbí súnà ni àfi ilẹ̀ kò kò sára rẹ̀ lẹ́yìn òdà kódà ó tún lè yí lọ́wọ́ kó tó fà bọ́ sí sípò míì náà so nípa báyìí obìnrin ó dá kọ́nà ó sì kọ́ ọ́ mà gẹ́gẹ́ bó ṣe dá kí ọkùnrin náà sì kọ́ ọ́ mà ọ̀ tí ò bá ṣe kò sí láì fi mẹ́kọ̀ọ́ tí ó dá àìmáṣe rẹ̀ kò gbọdọ̀ jẹ́ níwà jẹ́ ojúlówó ìní pé kò má jẹ́ oníwà jẹ́ pé kìí ṣe pé ìpínsípò ní kóbìnrin ṣe ìkọ́ ọmọ obìnrin ṣe ìkọ́ ọmọ kọ́ mọ́ bá a sábà yìí pé ní òun ni máa ṣe kó máa ṣe ló dà ju àìṣe lọ tí ò bá ṣe kò àfẹ́tì ìrun rẹ̀ rárá ìrun rẹ̀ tọ́ ẹgbẹ́ bó yẹ pé níbọ̀kùnrin náà bá ṣe ìkọ́ ọmọ ìrun títí ẹ̀ náà ó tọ́ Allahu wọ́n ní statement kan tí àwọn kan ìwò bí òjò ṣe ọ̀ tí wọ́n sọ pé níbi àwọn ará ọ̀dà ọ̀ láwọn ọ̀pọ̀ àwọn máa ń wò pé wọ́n kò sí àwọn pé àwọn àbáwọn tó ń ṣe lọ wọ́n ti rò pé àwọn náà lu agbára wọn ó kàn lọ sọ́dọ̀ àwọn tó ń ṣe àṣírí lọ́ fi dá òjò àti wọ́n fi tẹ́ òjò náà lọ sí omi kí ni ó yẹ kó jẹ́ tíǹkì mùmí tó bá ń gbọ́ òǹkọ̀ wáyé kí àwọn náà máa wò pé á tí ó pọ́síbù àbí pọ́síbù àbí kí. àkọ́kọ́ náà kò pọ́síbù it is impossible òmìnir náà gbọ́dọ̀ kọ́dà kò gbọ́dọ̀ wáyé lọ́kàn yẹn wípé eh, ó pọ́síbù kò pọ́síbù ni ọ̀ṣẹ́ mọ́ aláwọ̀sánà nílẹ̀ Yorùbá lára àwọn pọ́ǹtà ni wípé Yorùbá bìlẹ̀fù wípé kọ́dà máa ń symbolize ẹ̀hún ni pé yíò wọ́n sì tako àkédà olóhíyà olóhíyà ni wípé ká pọ̀ kàwá lófò wípé ní ẹnìkankan tó ń bẹ tó lè ní tasarrufu nínú káwọnù nínú ayé yìí àtọ̀run lẹ́yìn ọlọ́run kò sí so ọlọ́run ló ní exclusive power lọ́lọ́run bá níbẹ̀ kò fẹ́ ní kọ́lá kò fẹ́ níbẹ̀ ọlọ́run ọba bèlè tó wà fún ẹnìkankan tó ipá ẹnìkankan kò ká kí kòkó ṣe tàbá wá rí àwọn àti wọ́n ń ṣe kìtẹ́ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹlòmílẹ̀ nípa òjò yìí pé àwọn ó ṣe yálà àwọn nídání yálà àwọn alágbègbà ni yálà àwọn aláàfáà ni èyíkéyìí tó bá wọlé ṣẹlẹ̀ níbẹ̀ tó bá ṣe tó sì ṣẹlẹ̀ kìtẹ́ pọ̀ ló ṣe táwọn afá ń pè ní ìṣèdárájú ọlọ́run ọba ń dẹ́ẹ́lẹ́kẹ́ ni ọlọ́run ọba ń dẹ́ẹ́lẹ́kẹ́ káàbùrú rẹ̀ kó lè bá a pọ̀ àpèrú ẹ̀ láti ṣàpèjúwe lẹ́ẹ̀kan wípé ẹnìkan ó gbé abọ́ kalẹ̀ yóò lòmí lówà ń bẹ̀ ó sì padà lè tọ́n di ẹ̀jẹ̀ láì sí pé gbogbo yẹn náà sì mọ́ di pé ìkankan ò débẹ̀ àbí káwọn kan máa fi ọ̀bẹ lára wọn níkùn tí ó sì ní là so gbogbo oríṣi kankan náà gbogbo wọn so rice ó sì jẹ́ kọ́ ya wípé ní wala yuflihu sáhírú haythu ata gbogbo tí bá ń jẹ́ ìran ìdán pátápátá kò sórí ń bẹ̀ so àwọn táǹsì máa ń ṣe kò sẹ́ni tí ó ṣe tí ò ní lo àlìjànú àlìjànú náà máa ń lò Suratul Baqara ọlọ́run ti sọ̀rọ̀ àwọn wa ma kafara Sulaiman walakinna shayatina kafaru yu'allimuna an-nasa as-sihr eh, wa yu'allimuna an-nasa as-sihr wa ma yu'allimuna an-nasa hatta yaqula innama nahnu fitnatun jẹ́ kó jọ pé àwọn agbẹ́ máa ń wọ́nù èèyàn wọ́n kọ́kọ́ wọ́nù ń tàn wípé ń tọ́ fẹ́ ṣe yìí àwọn ń tà wọn àwọn ti bá táwọn bára wọn làwọn bára wọn fitinẹ làwọn kẹfì jẹ́ ni pé kẹfì rí àwọn sọ pé ní fàlà tẹ́kífòrí wọn náà mọ̀ wá jọyìn àwọn mọ́ tọ́wọ́ wá insist pé wọ́n wá jọyìn wọn tó tó ọlọ́run fún àwọn ọmọ àlìjẹ̀nu lágbára gbogbo tí ọmọ ìdẹ́yìn bá fẹ́ kí wọ́n kàn ṣe ọlọ́run fún alágbára àti ṣe but sábà tàbí tẹ́jíríbà gbogbo àpánupá àwọn afakúrò àwọn táwọn lọ àlìjẹ̀nu gan sọ yìí pé ní before kíyàn tí wá lè kọ̀ntúrò àlùjànnú yóò ti di kèfèrí before kíyàn tí lè kọ̀ntúrò àlùjànnú yóò ti di kèfèrí so tó bá di kèfèrí tàà ẹ̀hẹ́ gbogbo tó bá fẹ́ kó jẹ́ gbà náà wọ́n ma ma ṣe ìlúpà pọ̀lọpọ̀ wọn ṣe ma ẹ̀wà iná sọ́ọ̀lì kó náà àmínú kó náà tọ̀rọ̀ ikọ̀ kí dáadáa fánà àjíyàn náà sọ pé ní bá a ṣe ráwọn ńbẹ náà àwọn salihuna min talihuna kunna taraiqa qidada ńbẹ náà tẹ́pẹ́ mùmìnì ni wọ́n salihuna tẹ́pẹ́ náà tẹ́pẹ́ ní kẹfìrí ni wọ́n so àwọn kẹfìrí náà àwọn náà máa ń assist ọmọ èdè ní gbogbo tó fẹ́ ṣe so àwọn mùmìnì gẹ́gẹ́ bí mùmìnì èèyàn náà ni sẹ́mọ̀ ìmánì yìí ọlọ́n kó kó máa dó lórí rẹ̀ inú kan tó tó ṣòro ṣe ní ìmánì because ìyóò máa rí àwọn opposite apáǹsì wa áhùwà burú so wọ́n sì máa nǹkan táwọn máa pè nípa make it pé wọ́n ń kíni wọ́n rí wọ́n rí sí àbí ìbá ọlọ́rọ̀ àwọn ẹkùn tó máa ń sábà lò fún pé ọlọ́ngbà fún ẹ̀hẹ́n nípa ọlọ́ngbà fún aburú sì ní ṣe wọ̀tẹ́ni tí ò sáburú kìí sábà tètè rí so bẹ́ẹ̀ náà làwọn àjẹ̀nà bá náà ṣe rú ìwẹ̀yára wọn nù bẹ́ẹ̀ náà àwọn èèyàn dáadáa ìsìnkú náà tẹ́ ṣe èèyàn dáadáa náà so kódà àwọn tó máa kó síyàn lá mùmí ní ìwọ̀n kó síyàn lá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń Taman máa ń díìlì pẹ̀lú wọn so wọ́n sọ pé mòmí ni wọ́n kéèké kó sí ìyànlá àwọn ayé aláburú náà máa kó sí ìyànlá torí pé àwọn làwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn máa ń lò so nípa báyìí ni pé èrò tí ò dáa ni èèyàn gbọ́dọ̀ máa wí bẹ́ẹ̀ so gẹ́gẹ́ bí Abdullahi ibn Umar sì sí wí kẹ́yìn náà wí wọn pé dà kéèyàn ó sì wá àsìkò wọn pé à ń tọ́ wí mọ́tò wí bẹ́ẹ̀ mọ́ òkò dá o tó bá ń ṣe stiptọ̀ kéèyàn ó dìde kókò níbẹ̀ kéèyàn má bàa jókòó ń so gẹ́gẹ́ bí n tí alukurani kọ́ wa kọ́lé katabuna alẹ́ fili kitabi ani idha sami'tum ayati llahi yukfaru biha wa yustahza'u biha fala taq'udu ma'ahum hatta yakhudu fi hadithin ghayri tí a bá gbọ́ bí tí wọ́n jókòó kan tó pé ní nǹkan kí nǹkan náà sọ ń bẹ́ ọ̀rọ̀ tí ò dáa ni ìfẹ̀sẹ̀sẹ̀ yẹ ni kéèyàn ó dìde ni o kéèyàn ó dìde ni o títí tí fi chẹ́ǹjì tí wọ́n ń sọ Allahu ta'ala alam bis وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحابه وسلم